واليوم إن شاء الله مع المانع التاسع عشر وهو النفاق وأضراره وهو والنفاق مانع يمنع المسلم عن الاستقامة والتمسك بدين ربه عز وجل والمنافقون مبعدون أو مبعدون عن هداية الله ورحمته والله لا يحب النفاق وأمر بالإخلاص في كل أحوال وأماكن وظروف وهو والنفاق مرض من أمراض القلوب ويسبب الأمراض الأخرى وصاحب النفاق خالد مخلد في النار جهنم أعاذنا الله والمسلمين من النفاق ومن النار أقول فو الله وبا ọba kọ́lọ́ọ̀ba أقوى ó gba ọpẹ́ wa kọ́lọ́ọ̀bá kó má da ọwọ́ ìkẹ́ rẹ̀ dúró lórí ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a fi ń bára wa sọ̀rọ̀ tí a fi ń rọra wa létí nínú ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ́yìn tó ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún ànábì sallallahu alaihi wasallam pé wadhakir fa inna dhikra tanfa'ul mu'minin máa ṣe ìrántí ìrántí máa ń ṣe àwọn onígbàgbọ́ òdodo ní àǹfààní yìí máa ṣe ìrántí fúnra wa ohun tó ṣe pàtàkì ni ká sì máa gba ìrántí ohun tó ṣe pàtàkì ni torí ń ọba nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n bá ń ṣe ìrántí fún àwọn ẹnì wọn ọlọ́run sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń gba ìrántí wàdákìrì iná fàáti zikirọ̀ ọlọ́run ní ṣe ìrántí ní gbogbogbò àti ìrántí tó bá ń ṣe àwọn èèyàn láǹfààní abẹ náà bá kó má kí ìrántí a bá ń gbọ́ àti tí a bá ń ṣe kó má ṣe wá ní àǹfààní gẹ́gẹ́ bí àwọn a ti ń bá bọ̀ òun náà ni àwọn nǹkan ti máa ń kọ kúrò ní ojú ọ̀nà àwọn nǹkan tí máa ń ṣe sábàbí kéèyàn kùnà ẹni tó ti mọ̀nà kó dẹni tí ò mọ̀nà kọ́nà má jẹ́ àṣìnà láíláí àwọn eléyìí tí a ti sọ fún wa wọn dín ní eighteen ní àwọn kótúbà wa tí ó ti kọjá eléyìí tó jẹ́ nọ́mbà nineteen bẹ́ẹ̀ òun náà ni tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lénìí òun náà ni ọ̀rọ̀ nípa anifak wa adúrọ́rù nifak ìmá jẹ́ mùnáfìkì ìmá ṣe ojú méjì ìmá fi itọ́ funfun ká tú síta ká fi pupa àbí dúdú ká fi ẹ̀jẹ̀ ká fi sínú kó jẹ́ wípé ohun tá ń sọ lẹ́nu wa ó yapa ohun tá ń ṣe níṣe ohun tí à ń rò ó yapa ohun tí à ń fi hàn sí àwọn èèyàn nígbà tí àwọn èèyàn bá rí wa wọn a máa rò pé màláìkà ẹni tó ń ṣe bí àwọn màláìkà tó ń hùwà tó mọ́ bí tàwọn màláìkà òun ni wa ṣùgbọ́n nígbà tá a bá ti ń bẹ ní àárín àwa àti ọlọ́run ọba nìkan tá a bá wà ní kọ̀ọ̀rọ̀ àwa náà la mọrú ìwà tí a ń wù tó jẹ́ ìwà tí ò dáa ọlọ́run ọba fẹ́ fún wa kó jẹ́ wípé kọ̀kọ̀ wa àti gbangba wa kí wọ́n jẹ́ kọ̀kan náà táwọn èèyàn bá ti mọ̀ wá sẹ́ni dáadáa gẹ́gẹ́ bí ìwà tá à ń wù àti ṣe sí tá à ń ṣe lójú àwọn èèyàn òótọ́ náà ọlọ́run ní wa ìdá khalau ila shayatinihim qalu inna ma'akum innama nahnu mustahzi'un ọlọ́run sọ pé àwọn mùnàfìkì ó láwọn èèyàn kan ni wa idha laqu alladhina amanu qalu amanna tó bá pàdé àwọn ẹni rẹ̀ wọ́n sọ pé à nǹkankan náà ni wá iṣẹ́ wọn a máa tọ́ka sí pé ẹni rẹ̀ ni wọ́n ọ̀rọ̀ ẹnu wọn a máa tọ́ka sí pé ẹni rẹ̀ ni wọ́n wa idha khalau ila shayatinihim ṣùgbọ́n gbà tí wọ́n bá ti kú ní àárín àwọn èèyàn tí wọ́n bá ti ń bẹ pẹ̀lú àwọn èṣù àwọn ẹni èṣù bíi tiwọn qalu inna ma'akum wọ́n a máa sọ fáwọn ẹni innama nahnu mustahzi'un àwọn tẹ́ rí tajọ wà lẹ́ẹ̀kan yẹn à ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni àfẹ́kọ́mọ̀ pẹ̀lú èṣù ni wá torí ń pa ní àwọn kọ̀ọ̀kan tá a fẹ́ gbà ní ọwọ́ wọn abáláwọn aburú kan tá à ń sá fún látọ̀dọ̀ wọn ìtorí ẹ̀ la ṣe ń fojú hàn gẹ́gẹ́ bí ìfara wọn ni wá almunafikun ẹ rí àwọn munafiki tá a fẹ́ sọ̀rọ̀ nípa wọn lẹ́ni mubaduna an hidayati lahi wa rahmati ọlọ́run bá ti gbé wọn jìnnà sí ìtọ́sọ́nà àti ìkẹ́ ọlọ́run ọba ẹni tó bá ti ń jẹ́ tí máa ń ṣojú méjì ṣọ̀bẹ ṣèlú irú ẹni bẹ́ẹ̀ á jìnnà sí ìyọnu ọlọ́run ọba á jìnnà sí kí ọlọ́run á sì máa jìnnà sí ìtọ́sọ́nà ọlọ́run ọba wàláhù la yuhibbu nifaq wal munafiki ẹ̀rí gbogbo tó ń jẹ́ ká máa ṣe ojú méjì yìí ká má wà sí sí ẹ̀ kó jẹ́ wípé gbogbo tá bá ń ṣe nifaq ni ọlọ́run bá kórìíra ṣe sí i ó sì kórìíra àwọn tí wọ́n bá jẹ́ mùnàfíkì náà wà á mọ̀rọ̀ mi lè kíláàsì fẹ́ tó lè àṣìwádìí wa amáṣin wa gòrò gbogbo kò tá a bá ti bára wa gbogbo àyè tá a bá ti bára wa gbogbo ògbà tá a bá ti bára wa nú ẹ̀ ọlọ́run bá fẹ́ ká máa ṣe mímọ́ ká máa ṣe gbogbo nǹkan ní dáadáa ká máa ṣe gbogbo nǹkan torí ìtọ́ ọlọ́run ọba tí a bá sọ fáwọn èèyàn pé ẹ káalẹ́ nígbà tí wọ́n bá bọ́ ọ̀tá kó jẹ́ a bá sọ fáwọn èèyàn pé ẹ àwọn èèyàn ní ẹ sáré lọ wò táwò ṣé lè ti ṣó tòótọ́ torí kán ti mọ̀ wá gẹ́gẹ́ bí òkùrọ́ wàhùwà máa ní ẹ̀rí máa ṣe ní fáàkì yìí èyí tí máa ń kọ́ ní ní kó lójú ọ̀nà ọlọ́wọ́n ọba ni o wàlímọ́nàfík ẹ̀ tó bá jẹ́ mọ̀nàfík yìí fi kọ́lbìhì marad àìsàn bẹ ọkàn ọrú ẹni bẹ́ẹ̀ o ẹ wá rí àìsàn yìí ẹ tó bá ti wà lára a máa ṣe àlékún àìsàn a sì máa ṣe sábàbí àìsàn oríṣiríṣi ni o wà sahibuhu khalidun mukhalladun fi nari jahannam gbogbo ẹ tó bá wá jẹ́ mùnà fi kí ọmọ náà ni o kọ́nà má jẹ́ ká wọ̀ náà wà nífàkù ya ibadallah ẹ rí ká ṣe mùnáfìkì ká jẹ́ mùnáfìkì àbí ká ṣe nífàk wúwa ìzọ̀hárùn islam òun náà ní pé lójú ayé kéèyàn máa pera rẹ̀ ní mùsùlùmí wal iman kó sì máa fi hàn sáwọn èèyàn kó òun ní ìgbàgbọ́ wal ihsan kó máa fi dáadáa hàn sáwọn èèyàn tẹ́ bá rí ẹ̀sọ́ pẹ́ ní lóde yìí o wal khoyir kẹ́sì máa rí ìwà dáadáa lárẹ̀ wal ma'ruf ẹ lè máa rẹ́ni gan kó tún máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ṣùgbọ́n ibùtọ́nu alikófòrò ṣùgbọ́n ní àìmọ́lọ́hún àìṣetọ́lọ́hún àìgbọ́lọ́ngbọ́ òun ló wà ní ọkàn ẹ̀ tó ti fi pamọ́ wàṣírík àti ìmá bọ́lọ̀ ọba wórogún tẹ́ bá jọ forí kanlẹ̀ fọ́lọ̀ ọba ọ̀kan ṣoṣo tán mọ́ṣáláṣí tó bá tún kú mọ́ṣáláṣí á tún lọ bí tán ti ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n á bẹ̀rẹ̀ sí máa bá wọn pè wàṣàrù irú ẹni bẹ́ẹ̀ aburú gbogbo tó wà lọ́kùn ẹ̀ tó bá sọ fún yín pé òun fẹ́ ṣe dáadáa fún yín nínú ẹ̀mí ẹ̀ aburú ló fẹ́ ṣe fún yín o wàlẹ̀ mọ́ǹkà ẹ tún lè bá rú ẹni ohun tó wà ní ọkàn ẹ̀ òun náà ni máa pàṣẹ aburú fáwọn èèyàn ṣùgbọ́n a máa sọ fún yín pé dáadáa lòun ń pàṣẹ. wàlmùnáfikù yẹ́dọ̀kọlù fìlì ìsìlámù min báàbí wàyà kọ́rọ́jú mínú min báàbí náà kọ̀. ẹni tó jẹ́ mùnáfikì ó wọnú ìsìlámù lẹ́gbẹ̀ẹ́ kan ni ó sì jáde kúrò ńbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. nígbà téèyàn bá gba wájú tó gbabẹ̀ wọnú ibì kan tó sì rọra gba ẹ̀yìn jáde kódà kò jókòó nulẹ̀ irú ẹni báyìí bí mùnáfikì ṣe rí nìyẹn o ọlọ́run ní iná lẹ́dí iná àmọ́nù ọlọ́run láwọn mùnáfìkì tẹ́ rí yẹn ó dà gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ní o àwọn tó jẹ́ pé dájúdájú wọ́n ní ìgbàgbọ́ summa kafaru lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ yìí wọ́n kàn tún wò pé kí la fẹ́ fi ímọ́ọ̀nì ṣe kí tiẹ̀ láǹfààní tó wà nù ká gbọ́ náà ń gbọ́ kí láǹfààní tó wà bí ká màláìkà gbọ́ kí láǹfààní ta fẹ́ rí gan ta bá tiẹ̀ lágbọ́jọ́ gbèǹde àlìkìyàmọ̀ gbọ́ ẹ jẹ́ ká fìgbàgbọ́ lẹ̀ járe summa kafaru wọ́n bá di kèfèrí súnmọ́ àmàlù nígbà tó wò títí títí wọ́n tún wò pé ẹ̀ ṣe jẹ́ kó máa ṣe islam yẹn náà bóyá àti ẹ̀lẹ́ láwọn àǹfààní kékeré kan bẹ̀ súnmọ̀ káfàrù nígbà ọba tó wà bẹ́ẹ̀ náà wọ́n di kèfèrí orí kèfèrí lọ́wọ́ wà súnmọ̀ záàdù kufran ni ọlọ́run ni wọ́n wá lékún nínú kèfèrí wọ́n wò pé kò sí nígbà fẹ́ẹ́ fi islam ọ̀hún fẹ́ ṣe jàre kò sówó mbẹ̀ bàbá lọ́bẹ̀ náà wà sí ni látàárọ̀ dálẹ́ kò sí pẹ́ fẹ́ jó kò sí pẹ́ fẹ́ kọrin ẹ fẹ́ lùlù akọ̀ máa gbọ́ wá sí ni wọ́n ṣàkọ̀ máa ní ká má jẹ owó èlé ni wọ́n á ní ká má lo jìbìtì ni wọ́n á ní ká má ta tẹ́tẹ́ ni wọ́n á ní ká má ká má ṣe ṣìnà gbogbo wàhálà ìṣe ti wá pọ̀ jù israẹli kúfúrọ̀n wọ́n bá wò pé káwọn kú jókòó ti kúfúrù àìṣètò ọlọ́wọ́n ọba làmúyẹ́kùn ní láhùn lè yẹ̀fìràn láhùn ọlọ́wọ́n bá ní àwọn ẹni báyìí ọlọ́wọ́n ò ní foríjì wọn o torí pé kèfèrí ni wọ́n wọ́n kàn fi islam bojú ni o. wàhálà àlìyàhùn sẹ́bìlà ọlọ́run ò sì ní fi wọ́n mọ̀nà láíláí wal munafik ẹ rí gbogbo ẹni tó bá jẹ́ munafiki kharijun an hududillah irú ẹni bẹ́ẹ̀ gbogbo tó ń jẹ́ òfin ọlọ́run àṣẹ ọlọ́run ọba wọ́n ti yapẹ̀ wọ́n sì ti jáde kúrò mbẹ̀ wa kharija an shar'illah àwọn òfin ọlọ́run wọ́n ti jáde kúrò mbẹ̀ wa kharija an rahmati wọ́n sì ti jáde kúrò níbi ìyọ́nú ọlọ́run ọba ọlọ́run ní innal munafiqin ọlọ́run ní ẹ̀rọ àwọn munafiki tọ́jú ọkùnrin wàlí munafikọ́t àti àwọn munafiki tọ́jú ọkùnrin ìyẹn àwọn tó jẹ́ wípé ohun tó wà ní ọkàn wọn ó máa ń yàtọ̀ sí ohun tó tí wọ́n ń ṣe níṣẹ́ aburú ni ó wà ní ọkàn wọn ṣùgbọ́n dáadáa ni wọ́n máa fi hàn sáwọn èèyàn ọlọ́run lọ́kùnrin wọn àtòbìnrin wọn bàdókùn mi báàdì ọlọ́run ní nǹkan kan náà ni wọn ọkọ àtìyàwó ni wọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọn. yàmùrú nàbí lè mú nǹkan ọlọ́run láwọn ẹni àṣẹ aburú ni wọ́n máa ń pa àwọn èèyàn wàyàn haúnà ẹni màrúf tó bá ti ráwọn kọ̀ fún wọn ni pé ah, ah ẹ kí lẹ fẹ́ lọ ṣe mọ́ṣáláṣí kí lẹ fẹ́ rí nu islam kí lẹ fẹ́ rí nu kẹ́ má parọ́ àbí ká kówó jọ ó tọ́ owó olówó àtowó ẹni kọ́nà má fi kàn wọ́n wá ń bẹ̀ ni ọ̀rọ̀ tí ò dá ní irú aburú báyìí làwọn á máa pàṣẹ wáyà kọ́mídùn àìdíyàhùn àwọn ẹni gbogbo tó bá jẹ́ dáadáa wọn dá sí èyí tó bá já burú bẹ̀lẹ̀ ti máa bá wọn nasullaha fanasiyahum ọlọ́ọ̀lọ́ gbàgbé ọlọ́run ọlọ́run ti pa wọ́n sí kọ́lọ́ máa pa wá sí innal munafiqina humul fasiqun ọlọ́run lè yẹra wọn múnafíkì yẹn ọ̀daràn ni wọn kọ́lọ́ ọba kó má ṣe ìlà wá níbi nifaq wal munafikun ẹ ráwọn munafiki tá à ń sọ yìí hum asharu minal kufar àwọn tó burú ju kèfèrí lọ li'annal kufar la khida'ata fi dinihim torí pé ẹ ráwọn tá à ń pè ń kèfèrí àwọn ò máa sàn wájẹ yusarrihun bidi bimanhajihim almunharif ojú ọ̀nà aburú táwọn ń tọ̀ yẹn wọ́n á dúró lórí ẹ̀ wọ́n á sì pé ojú ọ̀nà táwọn ń tọ̀ lélẹ́yìí wàtọ́rí kohomoli báàfin ọ̀nà aburú tí wọ́n ń tọ̀ wọ́n á jẹ́ kẹ́ mọ̀ wàlá yọ̀ọ̀dà òbíhi mọ̀lmọ́mì ẹ̀rẹ́ tó jẹ́ mùmìnì kò ní gbẹ̀tọ̀ jẹ́ pẹ̀lú wọn wàhùwà àlàbà yìí náà ti mìíràn àmúríhìn ẹni tó bá jẹ́ mùmìnì á ti bẹ̀ pé eléyìí kèfèrí ni khilafa alimunafiki léyìí tó yàtọ̀ sáwọn munafiki yubtiruna shar walimakida lilmumini àwọn tó jẹ́ wípé aburú tó wà ní ọkàn wọn wọn á fi pamọ́ ẹ̀ nímọ̀ yusalluna ma'akum fil masajid tẹ́ bá jọ ń kírun wọ́n á jọ máa kírun ni nígbà míì akra'u minkum wọ́n tún lè mọ kúránì gan kàjù yín lọ ẹ ti wá gbẹ̀tọ̀ jẹ kódà ẹ lè fi wọ́n ṣe lè mọ́mù kódà tí ẹ bá fẹ́ fi ọmọ ní tẹ́ bá fẹ́ fọmọ lọ́kọ ẹ ti máa fún wọn lọ́mọ obìnrin yín torí fẹ́ nímọ̀ tó bá sọ pé fẹ́ ṣe dáadáa ó lè jáwọ́ lẹ̀ kọ́kọ́ bá níwájú ṣùgbọ́n ẹ̀mí wọn kọ́ wọn gbà ọlọ́run ọba gbọ́ àwọn ìdí kan tá a sì ń bọ̀ wá sọ òun ló bí tí wọ́n fi ń fojú hàn gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run ní wàmínà náà ọlọ́run ní ẹ̀rí ó ń bẹ́nu àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn mayakulu amánàbìlá àwọn tó jẹ́ pé tẹ bá pàdé wọn báyìí wọ́n á máa sọ fún yín pé amánàbìlá àwa náà gbọ́ náà ọba gbọ́ wabili yaumil akhir a sì gba ọjọ́ kẹyìn gbọ́ wà má hùn bí mumini ọlọ́run ní ọlọ́run ní ẹ̀rá rò pa wọn ń tan lọ́wọ́n ọba wọ́n á sì máa rò pa wọn ń àwọn onígbàgbọ́ òdodo wa ma yakhda'una ma ọlọ́ọ̀lọ́ ẹ̀mí ara wọn ni wọ́n ẹ̀mí ara wọn ni wọ́n ń tàn wọn ọ̀tọ̀yàn kọ́kọ́ ẹ̀mí ara wọn ló fi qulubihim marad ọlọ́ọ̀ ní àìsàn ń bẹ fazadahumullahu marada ọlọ́run sì ṣàlékún àìsàn yẹn látara ìgbọràn wọn wàláhùn àdábùn alim bima kanu yaksibun yaksibun ọlọ́run ní ìyà ẹlẹ́tẹ̀ lérò a máa bẹ fún wọn látara pé wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ wa idha qila lahum la tufsidu nígbà tẹ́ ẹ bá sọ fún wọn pé ẹ má borí ilẹ̀ jẹ́ ọtí tẹ́ mu yìí ẹ fi ń balẹ̀ jẹ́ ni ṣìnà tẹ́ ń ṣe yìí ẹ fi ń balẹ̀ jẹ́ ni tẹ́tẹ́ tẹ́ ń ta yìí ẹ fi ń balẹ̀ jẹ́ ni irọ́ tẹ́ ń pa yìí ẹ fi ń balẹ̀ jẹ́ ni qalu innama nahnu muslihun wọ́n á ní rárá rárá o àwa gangan lolùtáyé ṣe ẹ mẹ́ pé nàìjíríà ta wà unemployment wà ń bẹ̀ ni adábàbà jẹ̀búlẹ̀ láti lè create job opportunity fáwọn ọ̀dọ́ tí wọ́n bá ti lọ ní òòrùn tí wọ́n dààmú tí òòrùn pa wọ́n tó wa ọ̀kadà káàkiri àti márúwá àti tó ń tajà ní òòrùn nu wọn nígbà wọ́n bá dààmú owó tó bá pa wọ́n á sì kó wá fáwa lálẹ́ àgbowó lọ́wọ́ yan one million a sì yọ bí over hundred one over hundred yẹ a sì kó fún èèyàn kan nú one million a dùn èèyàn kan nú nígbà tí inú àwọn bíi million bá ń bàjẹ́ ẹ rí i pé a create opportunity fún èèyàn kan yẹn ni nígbà tí wọ́n pa èèyàn one million lẹ́kún jọmọ́ ìnáma nahnu muslihun wá olùtayé ṣe ni wá ẹ rí i pàǹtó ayé ṣe ni ọlọ́run ní ala innahum humul mufsiduna walakin la yash'urun ọlọ́run ní olùbáyéjẹ́ ni wọ́n ṣùgbọ́n àwọn náà fura àwọn èèyàn á máa ṣe aburú ńgbà tí ṣùgbọ́n ti jẹ gàba ní wọn lọ́kàn wọn ò ní mẹ́fà burú làwọn ń ṣe ọlọ́run ní wa yídà kí ilẹ̀ láhùn mínú káma amana nas ọlọ́run ní bá ṣe wá sí fún wọn pé ẹ̀yin náà gbọ́ lọ́hùn gbọ́ ẹ̀yin náà páyọ̀ ọlọ́hùn gẹ́gẹ́ bí Abubakar ṣe gbọ́ lọ́hùn gbọ́ gẹ́gẹ́ bí Umar ṣe gbọ́ lọ́hùn gbọ́ gẹ́gẹ́ bí ṣe gbọ́ lọ́hùn gbọ́ kọ́ọ̀lù amana sufaha wọn ṣe káwa náà wa ṣòkòtò tiwa náà máa sókè káàkiri bíi afa alágbájá máa graduate kò máa ríṣẹ́ látijọ́ ọjọ́ yìí tọ́ bá pè síṣẹ́ kan á ní tẹ́tẹ́ wà ńbẹ̀ tọ́ bá pè síṣẹ́ kan á ní rìbá wà ńbẹ̀ tọ́ bá pè síṣẹ́ kan á ní ẹ ìrújú wà ńbẹ̀ látara bẹ́ẹ̀ ó wá fẹsẹ̀ wọlé káàkiri ẹ wà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni tí ò ṣe bẹ́ẹ̀ mélòó náà lórí iṣẹ́ ṣe àìríṣẹ́ kò ń ṣe tèèyàn kan ìṣòro gbogbogbò ni èèyàn ṣẹ̀sìn kò ní kó má ríṣẹ́ èyàn wá ṣẹ̀sìn kò ní kó ríṣẹ́ nahnu narzuquhum wa iyyakum ẹ̀yin tẹ́ ṣẹ̀sìn àtẹ̀yin tẹ́ ṣẹ̀sìn ta ló pèsè fún gbogbo yín ọlọ́wọ́n ọba náà ni. wọ́n ní àti ah, àwọn òpònú yẹn fẹ́ káwa náà dàbí tiwọn ala ìnáwó homo sufaha walakin la ya'lamun ọlọ́run láwọn tí wọ́n ṣe tọ́lọ́ gan ló ponú o ṣùgbọ́n wọn ọmọ ní o wàyídà alákùnlẹ́dínà amánu kọ́ọ̀lù amánà ọlọ́run lè ráwọn òpònú yìí nígbà tó bá pàdé àwọn ẹni rẹ àwọn tó gbọ́ náà bá gbọ́ wọ́n á máa sọ fún wọn pé àwọn gbàgbọ́ wàyídà kọ́láwìlà ṣe àfihàn ìhìn kọ́ọ̀lù iná ma'akum iná máa náṣínú mustahzi òòlù ṣùgbọ́n tó bá ti pàdé àwọn ẹni èṣù bí tiwọn àwọn tí wọ́n jọ ń ṣe ránù wọ́n á ní ń bẹ pẹ̀lú yín ni àwọn àgbàtẹ́rì

ewé tó ṣiṣẹ́ látàárọ̀ tó pa owó dé nípò sì pa owó yìí tó sì ń wo owó yìí ó pa bí one thousand five hundred látàárọ̀ tó ti dààmú sẹ́mẹ̀kówó dáadáa ni owó tó mọ́ ó sì kò lọ lè tẹ́tẹ́ ó lọ fi ra nù àbánù kan ni béèyàn hundred bá wọnú ilé tẹ́tẹ́ ẹ taarẹ̀ ní jáde nu wọ́n lè má ju méjì lọ orí rẹ wá dà mẹ́jọ mọ́ ọlọ́ọ̀ni bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn wà má rí fatu nifak muhim ká mọ nifak tá à ń sọ̀rọ̀ ń pẹ́ ohun tó ṣe pàtàkì ni kọ́lá ṣáàir akọrin kan sọ wípé arọ́fù ṣàròlì láàrin ṣàrì wà lákìlì tàùkì ó ní ẹ̀rí mo ní ìmọ̀ nípa burú mo kẹ́kọ̀ọ́ pa burú wọ́n ní kíní ìyá burú ni mo wá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kò ń ṣe wípé kí n lè máa ṣe wàmán láyà àrífù ṣàrọ̀ mi nà náà sí yàkọ̀ òfin ó dìdí tí mo fi kọ́ nípa ẹ̀ ni pé kí n lè mọ̀ pé à eléyà burú ni o gẹ́gẹ́ bí kéèyàn béèrè àfà kí nìdájọ́ tẹ́tẹ́ kò ń ṣe kó fẹ́ sá tẹ́tẹ́ ló ṣe béèrè torí pé kí ni kó lè máa burú tó wà níbi tẹ́tẹ́ kó bá lè sá fún àfà kí la burú tó wà níbi kéèyàn ṣẹbọ sọ́lọ́ kò ń ṣe kóun náà wá fẹ́ bẹ̀rẹ̀ sí lọ ṣẹbọ ń sìn ó fẹ́ máa burú tó wà níbẹ̀ kó lè sá fún un afọ ìjọ kí la burú tó wà bí ṣìnà kò ń ṣe pólà níyàn àti lọ ṣe ṣìnà ṣùgbọ́n fẹ́ sá fún ó ní kánà náà fi as'aluna rasulallahi sallallahu alaihi wa sallam anil khayr wa kuntu as'aluhu anil sharr ó láwọn èèyàn máa ń bi ànábì sallallahu alaihi wa sallam ń pa dáadáa tí n bá ṣe sọ́dá kó orí olówó àmẹ́ tí n bá gbẹ́ kọ̀ǹga orí olówó àmẹ́ ó ní òun máa ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam nípa àwọn aburú kóhun bá mọ̀kọ́ fata yòlè rí ó nítorí pé mi ìfẹ́ ká burú ṣẹlẹ̀ sí mi mo máa wá mọ̀ nípa burú kí n lè sá fún fakultu ya rasulallah inna kunna fil jahiliya wa sharr ó ní mo sọ pé èrè òjíṣẹ́ ọlọ́wọ́n ọba nígbà ayé ìgbà kan rí aláìmọ̀kan ni wá tá mọ̀sílám àsìkò yí àsìkò burúkú ni o fàjáàná lọ́wọ́ bíi hadal khoyi ọlọ́run wa mú ẹ̀sìn dáadáa ìwà bá wa fàlbàdà hadal khoyi min sharr ṣé lẹ́yìn ìgbà tẹ́ sìn dáadáa yìí ti borí báyìí ṣé nǹkan míì tún tó máa já burú borí ẹ̀ kọ́ là náà ní bẹ́ẹ̀ ni ànábì láburú padà bọ̀ àsìkò kan bọ̀ táwọn yòó ní ráyè tọ́ náà bá mọ́ wal ba'da dhalika sharrun min khayr ó ní mo wá béèrè pé lẹ́yìn ìgbà táwọn yòó bá ráyè tọ́ náà mọ́ yìí ṣé àsìkò kan tún bọ̀ tó tún máa jásìkò dáadáa qala na'am wa fihi dukhul ànábì ní bẹ́ẹ̀ ni ó ní nǹkan kan sì máa bẹ lásìkò ìtọ́ ń pè ní dókòdì ó wá lóun wá béèrè pé kí ni ó ní qawmun yahduna bi ghayri hadiyi ta'rif minhu wa tankir ànábì láwọn kan bọ̀ àwọn wọ́n á máa tó àwọn èèyàn sọ́nà pẹ̀lú nǹkan tó yàtọ̀ sójú ọ̀nà èmi ànábì sallallahu alaihi wasallam aburú ni wọ́n máa fi kọ́ àwọn èèyàn wàá mọ̀ wọn wá sí kórìíra wọn kóòtù fahal ba'da dhalika al ànábì ni ṣé lẹ́yìn ìgbà tí dáadáa bá ti wá wà lórí ilẹ̀ ṣé aburú kan tún ń bọ̀ ànábì ní bẹ́ẹ̀ ni ó ní du'ad ila abwabi jahannam ó láwọn kan ń bọ̀ lẹ́yìn ìgbà tí dáadáa bá tún ṣẹlẹ̀ àwọn aláburú kan tún ń bọ̀ olùpèpè ni wọn o lọ sójú ọ̀nà náà mọ́nà ajábáhùn ilé ìhà kọ́dà fóòhùn fi hà ẹni tó bá ti tẹ̀lé wọn báyìí wọ́n á jù sínú náà ni èyí fáwọn afọ oríṣiríṣi náà ló wà láyé olùpèpè oríṣiríṣi ló wà láyé kọ́lọ̀ kó má ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. kóńtù ya Rasulullah Hudhayfa ni mo wá ní ìrè òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tí nǹkan bá wá dàrú báyìí sifuhum lana sifuhum lana júwe àwọn ẹni fún wa hom ànábì sọ pé méjìlí dátìnà àwọn ẹni èèyàn bíi tiwa ni wọn skin kan náà lájọ ni àlejò jẹ ara ilé kan náà àlejò jẹ bíi kódà ẹ̀sìn kan náà lájọ máa ṣe wàyàtàkàlàmù nàbí àlìsínàtúnà èdè kan náà lá máa sọ bá ṣe bọ́ ṣe ń pe láyé bá ṣe ń pe láyé ìlàyé làlá àwọn náà lè máa pe kò tù fàmàtì àmúrú ni in adọ́rọ́kà ní dàlí ṣùgbọ́n ìfà ní sábúrú ìbá wá ṣẹlẹ̀ báyìí tó ti di pé gbogbo ẹ ti lúpọ̀ mọ́ra wọn yìí ó ní kí n ṣe ó ní kọ́lá tẹ́lzimu jama'atal muslimin ó ní máa bẹ pẹ̀lú jọmọ́ mùsùlùmí kó ní ó bẹ pẹ̀lú organisation kan máa bẹ pẹ̀lú kí ni àwọn mùsùlùmí wá imáàmihim àtẹn tó bá jó lórí wọn ìmáàmù mọ́ṣáláṣí tó jẹ́ ní ire òun náà láṣíwájú ẹ̀ kóńtù fàyín lam yakun láhùn jama'a wàlá imam ó ní tọ́ọ̀bá wá níjọ́ mọ́ nǹkan àwárí àwọn kan ká máa sọ pé ah, àwọn ẹni àwọn ẹni rẹ àwọn dúró lójú tí ànábì sallallahu alaihi wasallam mú wá ó ní kí n ṣe oní fàtẹ́sìl sílíkalì fírọ̀kì kò lè hà ó ní ya jìnnà sí gbogbo wọn orí báwọn jọ̀mọ́ eléyìí wọ́n ní mọ́mú tiwọn lórí ìfẹ́nu àwọn eléyìí náà ní tiwọn lórí ìfẹ́nu yàdáwà wàlà àǹtà ọ̀gbàbí asli ṣájàrọ̀tì hàtà yòrìrí kakalimout wà àǹtà àlàzàlì ó ní kódà tó bá wá dá wa ní ìwọ nìkan kó má rún jẹjẹ kó jẹ́ pé gí ni wàá máa jẹ tí kò á fi dé wa bẹ́ẹ̀ ó ní kò ṣe bẹ́ẹ̀ ìyẹn sọ fún wa pa burú òun ni nifak a sì gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ láti lè sá fún wa nifaku na wa an aw kisiman ẹ̀rí munafiki ọ̀nà méjì ló pín sí anifaku la akbar awele etikọ́ọ̀dì ìṣe nifak eléyìí tó jẹ́ ń gbé ọkàn inú ọkàn ló wà òun náà ni pé kéèyàn fi islam hàn kó sì jẹ́ pé nínú ọkọ̀ kèfèrí ni a rí èèyàn kan rí fàpẹ̀rẹ̀ ó fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa àwọn lárúbáwá nípa èdè lárúbáwá ọmọ òyìnbó ni ó sì lọ sí àárín àwọn lárúbáwá ó lò tí ò dín ní twenty years láàárín wọn kí ló ń ṣe ó wá ń káàkiri tó bá ń kírun ó ń kírun pẹ̀lú wọn tó bá ń gbàwẹ̀ ó ń gbàwẹ̀ pẹ̀lú wọn torí pé kí ni ó fẹ́ gbọ́ èdè lárúbáwá ó dẹ̀ fẹ́ kó dictionary lárúbáwá jọ àwọn tó ń pè ní mustachirikun orientalist àwọn tó máa ń lọ kọ́ nípa ẹ̀sìn àti àṣà bó ṣe wá lo àsìkò yìí ó kó dictionary dictionary yẹn tóbi kò fẹ́ sírú ẹ̀ ní dictionary tó jẹ́ wípé English Arabic débi pé ńgbà tó padà dé lu ẹ̀ gbogbo jazakumullahu khairan gbogbo àwọn kálímọ̀ tó jẹ́ tẹ̀sí yẹn gbogbo ẹ̀ ló ti kún lẹ́nu ẹ̀ àwọn ọmọ yìí ẹ̀gbọ́n gbà tó délé wọ́n máa ń ṣe iyèméjì pé ṣọ́ọ̀bù ẹni yóò ti di mùsùlùmí àwa máa fi yé wọn pa lóhùn òdi mùsùlùmí irú ẹni yẹn kí ni jọmọ monafik ṣẹbẹ kó wà láàrin àwọn mùsùlùmí ó sì ń fojú hàn gẹ́gẹ́ bíi mùsùlùmí ẹ̀sìn kan dín ní nínú ọkàn kò gba Islam ṣùgbọ́n máa ma fara hàn àwọn mùsùlùmí torí kí ni torí àwọn oore kan tó fẹ́ rí ń bẹ̀ òun náà fẹ́ gborúkọ fóun lòun ṣiṣẹ́ takuntakun báyìí òun ló fi ṣe gbogbo ilé tó sì jẹ́ pé ṣe aburú ni so kọ́nà kó ṣe àánú wa ọlọ́run ní ẹ̀rọ ara wọn tá a sọ yìí wọ́n á máa fi aburú pamọ́ sínú ẹ̀mí wọn ṣùgbọ́n dáadáa ni wọ́n á máa fi hàn ẹni tó bá wá ṣe lè káfíìrù kọ́ọ̀dìdù fi nà irú àwọn ẹni báyìí iná níná nílé wọn o ẹni tó wá mọ́ṣáláṣí ó fẹ́ wá gbọ́n tí mọ́mú ń sọ kó lè lọ rìpọ́ọ̀tù ẹ̀ kan pé ah nǹkan báyìí ló sọ lénìí nǹkan ọmọ náà ni ọlọ́ni na munafiqina fi darkil asfali minan nar ọlọ́run lè ráwọn munafiki yẹn ọ̀gbun iná inú ná ìsàlẹ̀ náà kòtò kan wá wà nínú kòtò yẹn bá ju àwọn sí walan tajida lahum nasira ọlọ́run wọn ní báyìí kó ràn wọ́n lọ́wọ́ yá àti tó bá sọ pé kan ó jẹ́ munafiki inú ọkàn ó kó àwọn òun náà ni pé kéèyàn máa pe ànábì lónírọ́ pé ohun tó mú wá yẹn ó wá po sóbò fún wa ní jàre kò sí nǹkan kan ní ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run sọ ń pa àwọn ẹni báyìí ọlọ́run kalimuna fi kóòlù ọlọ́run ní òrí táwọn mùnàfíkì bá dọ́dọ̀ ẹ̀ báyìí kóòlù náà ṣe máa sọ pé a pé la rasulallah pé la rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ wọ́n máa sọ báyìí lẹ́nu wọn wallahu ya'lamu innaka la rasulu ọlọ́run ní dájúdájú ọlọ́run bá mọ̀ kó jíṣẹ́ ni ẹ́ wallahu yashhad innal munafiqina lakadibun ọlọ́run wá ń jẹ́rìí pé ó ráwọn mùnàfíkì tán wáyẹ ó purọ́ ni wọn. ittakhadhu aymanahum junnatan ìdí fi ń parọ́ fún rẹ̀ òjíṣẹ́ òun náà ni pé wọ́n ń búra fún ẹ pé ti di mùsùlùmí junnatan láti lè dáàbò bóra wọn pé tábà ti pera wa mùsùlùmí gbogbo àǹfààní tó bá wà láàrin wọn làwa náà máa jẹ fasọ́dù an sabilillah ìdí tó fi gbà síláàmù ni wípé kí wọ́n lè máa dá internal crisis sílẹ̀ tí mọ́mú bá ti sọ̀rọ̀ pé báyìí ni wọ́n á rárá ànígbà ànígbà wọ́n wá máa lọ rí àwọn kan lẹ́yìn pé àwọn tó sọ yẹn ó sọ sáfù ààrẹ ẹ̀rí pé Abdullahi bunu aliyahudi nígbà tó gba islam ẹni tó jó lórí àwọn mùnàfíkì yẹwúdí ni ó sì kú sórí yẹwúdíyà ni ṣùgbọ́n wá gba islam láti máa dá crisis ilẹ̀ ní olè tí wọ́n bá ń lọ sójú ogun òun lá lọ kó sáwọn kan lọ́kàn pé ah iná na tana ẹ̀rọ ah ẹ lọ sọ fáwọn bíi pé ilé wa ń gbóná gbogbo ilé ló ń gbóná gbogbo àyè bó ṣe ń kó báwọn èèyàn nìyẹn so irú àwọn ẹni báyìí ọlọ́run ni wọ́n gbà Islam torí ìdáàbòbò ni innahum sa'a ma kanu ya'malun ọlọ́run láburú ni tó ń ṣe yìí dhalika bi annahum amanu ọlọ́run láwọn ẹni tó tọ́ wọ́n wá pa wọn gbàgbọ́ thumma kafaru wọ́n sì di kèfèrí lẹ́yìn ìgbàgbọ́ wọn fatubi ala qulubihim fahum la yafqahun ọlọ́run sì ti fi èdìdí ó ti ara wọn gan á máa ṣí ẹ lè mọ̀ àwọn èèyàn tó jẹ́ pé tó bá rí wọn wọ́n lè léegun lára dáadáa téèyàn máa dùnnú pé ah, àwọn ẹni tí ẹ̀jọ́ ọmọ mi tí nǹkan kan bá ṣẹlẹ̀ irọ́ ni o tí nǹkan kan bá dí àwọn ni wọ́n á kọ́kọ́ sá lọ. tòròjì bùkátì sáàmù hù tí o bá rí wọn ní múra tí wọ́n á múra wọ́n á wọṣọ tó dáa wọ́n á dé fìlà wọ́n á wé láwàní ṣòkòtò wọn lè máa fò sókè kódà irùngbọ̀n wọn bàǹbà báyìí wàá máa rò pé ímọ́nì ló dé yìí ṣùgbọ́n kò foni o kò sí ímọ́nì mẹ́ turujibu kadisamu hum wa in yakulu tasma' li qawlihim ọlọ́run ní pàápàá jùlọ ara wọn lórí o tí wọ́n bá tún wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó ń ṣe wá sí báyìí tasma' li qawlihim ò ní ní option ju pé kò fẹ́ gbọ́n tó fẹ́ sọ lọ wọ́n á tún mọ̀ ọ̀rọ̀ sọ kódà anabi sallallahu ó ní àwọn tó máa mọ Quran ká jù gan àwọn mùnàfíkì ohun tí wọ́n máa ń mọ̀ nìyẹn nínú ẹ̀sìn torí ń ta máa kọ́kọ́ rí nìyẹn ṣùgbọ́n ìmọ̀nì kò ní sínú ọkàn wọn ọlọ́run bá ọlá ó níbi gbèsè ayé wọn ṣe rí nìyẹn kọ́lọ́ máa ṣe là wá ń bẹ̀ àwọn mùnàfíkì nìyẹn wọ́n á máa pè òjíṣẹ́ ọlọ́run bá bákan náà wọ́n á máa pè nírọ́ àwọn nǹkan tí tó fi rán ànábì sallallahu alaihi wasallam wọ́n ti pè ànábì gangan fún rẹ̀ nírọ́ wayukadibuna ma jaha bihi àwọn tá ànábì mú wá wọ́n lè sọ pé eléyìí ló da eléyìí ni ò da kẹrí gbogbo súnà ànábì tẹ máa ń sọ yẹn a àti ẹ̀ máa ń gbọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n eléyìí tẹ sọ lẹ́nu yẹn a mi ní gbà láíláí ìwà mùnàfíkì gbogbo yìí tẹ sọ yẹn ó ti ẹ̀ bá mi lára mu ṣùgbọ́n eléyìí tẹ sọ ń sìn yẹn a mi lè gbà ìyẹn lè díẹ̀ òun ò ní gbà ọlọ́run ní afatuminuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd ọlọ́run ní ṣe fẹ́ gba pákó gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba kẹwàá ṣà ìgbàgbọ́ sápá kan ni. fama jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun fil hayati dunya ọlọ́run lẹ́nikẹ́ni tó bá ń ṣe lẹ́nu yín ìyẹpẹrẹ nìyẹ ilé ayé o wa yawmal qiyamati yuradduna ila ashadil azab ọlọ́run ní tó bá wá di lọ́run ìyà ẹlẹ́ta ẹlẹ́ro ìyà tó lé kókó òun la jẹ lọ́rùn o wa ma Allahu bi ghafilin amma ta'malun ọlọ́wọ́ fọ́nú fọ́ra ń pa ń tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ lọ́nà ọba àlekè ọlámọ so kọ́nà ọba kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa bókútó rasul wọn kórira òjíṣẹ́ àti nǹkan tí ànábì sallallahu alaihi wasallam wa nínú ìṣesí wọn alfarhu bi benxifaadi diini rasulillahi sallallahu alayhi wa sallam àwọn munafiki ní ìgbà taburu bá ti ń ṣẹlẹ̀ sí àwọn taburu bá ń ṣẹlẹ̀ sójìṣẹ́ ọlọ́wọ́n bá inú tí wọ́n ni pé ọlọ́run tó mú wọn lẹ́nu ó lè máa sọ sínú ọkọ̀ àbí tó bá ti dá ní ara wọn ọlọ́run ní yáyọ alẹ́dí náà mọ́nu ọlọ́run yẹ lẹ́yìn onígbàgbọ́ òdodo láti tẹ́kìlú bí tọ́nà tàmí dínìkù láyàlúnàkùn kọ̀bára wàdùmá ẹni tóun ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ máa mú ní ọ̀rẹ́ ọ̀rẹ́ kòríkòsùn àwọn ẹni tó jẹ́ wípé kí ni gbogbo ìgbà tí aburú bá ti ń ṣẹlẹ̀ sí yín báyìí inú wa máa dùn ni kọ́ọ̀dì bá dàtí ìlú bàkùbọ́ òmìnira fúwa ìhì ọlọ́run láwọn ẹni ẹ máa gbọ́ nínú àwọn ọ̀rọ̀ ẹnu wọn ọ̀rọ̀ bànújẹ́ ọlọ́run ló mú wọn wàhálà wọn ti pọ̀ ju ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo gbà wàá máa tún fi suduruhum akbar ọlọ́run láwọn tí wọ́n ń sọ̀rọ̀ fún yín báyìí wọn ni ọlọ́run ló tún burú jáì so fi wá ṣe kóńgẹ́ dáadáa ní ṣókí àwọn tí wọ́n ọlọ́wọ́ bá lè kí ọlá ó ní wọ́n á máa bẹ́lẹ̀ tí wọ́n á máa ràn wọ́n kèfèrí lọ́wọ́ lẹ́yìn lórí alikarọ̀ híyàtù lè ti ọlọ́run ní àwọn ẹni báyìí wọ́n á máa kórira láti ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ tó bá tún rẹ̀ ní tó fẹ́ ran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wọ́n á tún máa kórira rú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní ilà tansuru faqad nasarahu Allah ọlọ́run lè rà nọ́bí yẹn tẹ́yìn bá lè ràn lọ́wọ́ ọlọ́run ti ràn lọ́wọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ lè ràn lọ́wọ́ ọlọ́run bá ti ràn lọ́wọ́ kọ́ló má ṣe ràn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì nínú nifak òun náà ní anifakù alaamali òun náà ní nifak yìí tá à ń fi wà ṣe tá à ń fi ara ṣe eléyìí náà jẹ́nu nifak tó burú òun náà ni pé kí mùsùlùmí kó máa ṣèṣe sí àwọn mùnàfìkì ṣùgbọ́n nínú ọkàn ẹ̀ ìmọ̀ ni wà ń bẹ̀ téèyàn bá wá ń ṣe eléyìí náà ó lè padà sọ di mùnàfìkì pọ́nbélé tí a yọ kúrò nínú islam anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó kìlọ̀ fún wa ń bi eléyìí ó ní arúgbà man kunna fihi kana munafiqan khalisan ó ní nǹkan mẹ́rin kan wà tẹ́ bá béèyàn kan tí ó ní nǹkan mẹ́rin lára ó ní munafiki pọ́nbélé ni o wa man kana fihi khaslatun minhunna kana fihi khaslatun minan nifaq hatta yada'aha ó ní tẹ́ bá wá rí inú nǹkan mẹ́rin tẹ́rẹ́ yọkan lárẹ̀ òun náà níwà kan nú àwọn ìwà munafiki nìyẹn o títí tá a fi gbé wa jù sílẹ̀ ìdá túmínà khana ànábì ní tó bá ṣàdéhùn tẹ́ bá fi nǹkan sí lọ́dọ̀ pé kó bá yín tọ́jú ẹ̀ ajá bẹ́ẹ̀ wa idha haddasa kadaba tó bá sọ̀rọ̀ kalẹ̀ bá irọ́ lè máa bá ń bẹ̀ wa idha ahada ghadara tó bá ṣe àdéhùn ajàmbá àdéhùn wa idha khasama fajara tó bá ń bá àyànjà báyìí ó máa ń fi àkékọ́rí ni mi nígbà mi nígbà lábàá ṣe irú ẹni báyìí so ẹnikẹ́ni tẹ bá bárú ilé ní ààrẹ òun náà ti ní ìròyìn kan nínú àwọn ìròyìn mùnàfíkì nìyẹn ẹ wàá rí ní fact ilé tó tóbi òun máa ń yọ̀yọ̀ kúrò nínú ẹ̀sìn ẹni tó bá ti kó sínú ẹ̀ ó ti kúrò nínú ẹ̀sìn ṣùgbọ́n ní fact kékeré ta sọ pé wà ní ẹni ilé máa kúrò nínú ẹ̀sìn bákan náà ni wípé èyí tó jẹ́ ní fact ńlá yìí àti ọkàn àti ara ẹ̀rí wípé ó ti yàtọ̀ síra wọn ohun tẹ́niyà fi hàn yín ọ̀tọ̀ ni ohun tá sì máa ṣe ọ̀tọ̀ ni so kọ́nà ọba àlekè ọlá kó là wá ń bẹ̀. bákan náà ni wípé ẹ rí nífàkì ńlá yìí ẹni tó bá jó nígbàgbọ́ òdodo ẹ ní rí lára ẹ ní rí kó kórìíra ànábì kò ní kórìíra àwọn mùmìnì kódà ohun tí ò lè ṣe tó bá láwọn mùsùlùmí tí wọ́n ń ṣe ní dáadáa inú àtúmọ̀ dùn ni irú ẹ̀ lẹ́ máa rí ah, kọ́nà òfin ra wa náà lọ́rùn ẹ tó jẹ́ múmi nìyẹn ṣùgbọ́n mùnàfìkì tó jẹ́ pé nífàkì ńlá ló wà lára ẹ̀ àwọn nǹkan tẹ máa bá ní ara ẹ̀ nìyẹn bákan náà ni wípé ẹ tó bá jẹ́ mùnàfìkì tó jẹ́ ní fáàkì tinú ọkàn ni èyí tó pọ̀ jù nù gbèsè ayé wọn ni pé wọn kì í túbá tí wọ́n á fi lọ bọ́ náà bá ọlọ́ni summun bukmun umyun fahum la yarji'un ọlọ́run ní ẹ̀rí irú àwọn ẹni báyìí etí wọn ti di ọkọ̀ wọn ti le ojú wọn sì ti fọ́ wọn ò ní kúrò lójú ọ̀nà aburú tí wọ́n wà láéláé kọ́nà máa ṣẹlẹ̀ wà ń bẹ̀. ẹ rí ní ṣókí kí ni máa ń fa nifak káwọn èèyàn jẹ́ mùsùlùmí kọ́ wá kúrò lójú ọ̀nà ẹ̀sìn ṣùgbọ́n kọ́ máa fẹ̀sìn hàn pé àwọn náà ti ń ṣe ẹ wo orú ẹ̀ta ló ṣe aláìsí láìgbẹ́ kan báyìí ó ní tóun bá ti kú àwọn mùsùlùmí ni kàn sí òun ṣùgbọ́n ti kú òun islam irú kí la fẹ́ pè yẹn jọmọ́ ó rí i pé wòsàn ò sí nínú islam kí wàá ló fẹ́ káwọn àfáà sí ẹ fún ọ̀ ní bùkátà tẹ́lẹ̀ so nínú àwọn nǹkan tí máa ń fa nifak òun náà ni wípé àtàwọn ahoro bíi dòkó lè fi lè islam ọ̀fàmìnà kọ́tìlà wìsáàbù àwùtọ́mà àǹfì mọ̀kànlélì mùsùlùmí nínú tó máa ń fa òun náà ni wípé káwọn èèyàn máa bẹ̀rù pé táwọn bá tiẹ̀ ń jà kọ́ má dọ́dọ̀ mi èmi mùsùlùmí lèmi náà àbírú ẹni bẹ́ẹ̀ láwọn àǹfààní kan tó fẹ́ rí lára àwọn mùsùlùmí ó wò pé ọ̀gá mi muslim ni ẹ wọ bọ̀rọ̀ náà ọmọ nàìjíríà lónìí tí wọ́n bá ti dé dubai tí wọ́n bá dé qatar tí wọ́n bá dé saudi láwọn ọmọ nàìjíríà tí ò ṣe mùsùlùmí òun náà yà máa lọ mọ́ṣáláṣí torí kí ni ó ti gbọ́ pé àwọn olówó lárúbáwá wọ́n máa ń láàánú ìmí kan ilé ìwà sáfù wájú báyìí kéèyàn kan kọ̀ wọlé nú àwọn olówó kó dẹ̀ gbé polybag bọ́n ṣe máa ń pín lábújá àti àwọn house of assembly wa káàkiri yẹn kó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa pín owó fún yín mọ́ṣáláṣí ẹ̀ dẹ̀ lè wó bẹ̀ ẹ̀ lè bá ten thousand dollars òun náà ti gbọ́rù yẹn gbò wá débẹ̀ torí ẹ̀ ló fi ń lọ mọ́ṣáláṣí nípò délẹ̀ lárúbáwá so ẹ bá bẹ́ẹ̀ lóríṣiríṣi nínú àwọn nǹkan tí máa ń fà á nìyẹn nínú tó máa ń fà á òun náà ni wípé aṣáku àṣubuhà káwọn èèyàn máa ṣe iyèméjì pé ah islam yẹn ṣé ọ̀nà níṣà àbí oṣọ̀nà ó lè fa káwọn èèyàn kí wọ́n ṣe nifas bákan náà mukhalatatu ahli zeyir ìmá bẹ pẹ̀lú àwọn ẹni aburú eléyìí náà máa ń fa kéèyàn ṣe nifaq nínú àwọn aburú tó wà nù nifaq tad'ifu lil muslimin ó máa ń fa káwọn mùsùlùmí yọlẹ nígbà táwọn kan bá wà nù mọ́ṣáláṣí tó jẹ́ pé gbogbo ń tẹ́ ẹ bá ń sọ wọ́n ti gbé lọ fáwọn ọ̀tá yín eléyìí máa ń fa aburú ó máa fa kí àwọn mùsùlùmí tí wọ́n lẹ so kọ́nà ọba kó ṣàánú wa ní ìgbà kan rí ní àdúgbò kan nítòsí wa ń bí náà ni àwọn tó jẹ́ muslim community wọ́n ní ilẹ̀ kan ilẹ̀ yìí tóbi tí wọ́n fi ń ṣe eid grand ilẹ̀ yìí ecas ni ẹni tó wá jẹ́ secretary wọn ó bá di kèfèrí níbo di kèfèrí òun ló bá lọ sọ fúnjọba pé ṣe rí àwọn mùsùlùmí wọn ní ìwé sí lórí ilẹ̀ yẹn ilẹ̀ wọn tán ti ra ni ṣùgbọ́n ló lọ sọ wípé wọn ní sátífíkẹ́tì báyìí báyìí lórí ẹ̀ ìjọba sì wá tòótọ́ wọ́n sì gbàlàjì inú ilẹ̀ yẹn wọ́n sì fi kọ́lé wọ́n ti tà kí ló fàájọ mọ́ torí ẹni èèyàn kan tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùnàfíkì ni ló fi jẹ́ pé àwọn aburú tí nǹkan ìsìn máa ń fà nìyẹn kọ́lọ̀ kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń yẹ dáadáa kó làwa kúrò nù nífàk aqulu qawli hadha astaghfirullahi wa lakum wastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. Dear listeners, the topic of our sermon today is the evil of nifaq. Nifaq, when we say nifaq, it means hiding the truth or showing the opposite of what we believe or what we process, uh, what we profess. For someone to claim to be a Muslim in the sight of people, in the presence of people, But behind them is not a believer for many reasons that we have mentioned in the sermon. It means to be pretending to be good while one is having hidden or evil intention, claiming to be righteous while one is not righteous, proclaiming or claiming to be faithful while one is a leader of the disbelievers, claiming to be a Muslim while one is a devoted idol worshiper. This is a disease in our society today. You see people coming to mosque on Friday Why on Sunday they go to the church and other days you can see them in the shrine worshiping God of iron? You will see that in our society, very common. You see people who are claiming to be Muslims, especially the Muslim leaders. There are imams. You have many imams that are also leaders. As they are leaders in the mosque, they are also leaders in the shrine. You have many examples of these people. There is no need to mention names You, you have them in your community. So this is a sign of nifaq, proclaiming that you are a believer, whereas you are not a believer. It is very bad. it is good to tell people and show people what you are. If you are a Muslim, let people be aware that you are a Muslim. If you are not a Muslim, let people know that you are not a Muslim. La ikraha fi din. There is no compulsion in religion. Islam never forced anyone to be believer even Allah told the Prophet sallallahu alaihi wasallam la'allaka baakhi'u nafsaka alla yakunu mu'minin do you want to kill yourself because they do not believe leave them if they don't believe in Allah their reward lies with their Lord on the day of judgment rubama yawadu ladina kafaru law muslimin on the day of judgment allah says the non-believers the non-muslims are going to regret for not being muslims they are going to regret Because on the day of judgment, Allah will not accept any religion from people except Islam. Inna dina inna Allah Islam. Verily, the only religion accepted to Allah is Islam. وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ Whoever comes on the day of judgment with anything other than the religion of Islam, Allah will not accept it from them wa huwa fil min al khosirin and they will be among the losers on the day of judgment so you are not asked to force people to believe so as a believers we should have firm faith in Almighty Allah and all our actions should be performed for the sake of Almighty Allah not to disguise not to show off Nifak means disbelief in disguise for people to be disbelievers but claiming to be Muslim lack of sincerity and this is not part of Islam munafikun they are not Muslimun they are non-believers but they put on the clothes of the believers and when you look at the problems Muslims are facing today in all the parts of the world is as a result of this evil when you look at the problems in the northern part of Nigeria you will see that people will go to the mosque and bomb people people will go to the mosque and bomb people when these people are arrested you will see that most of them they cannot even recite Surah Suratul Fatiha and they claim to be Muslims you will see that when these people are arrested you see you find some of them having cross on their on their neck one of the leaders of the ISIS was arrested last year and when you see this person he was having cross Is it permissible for a Muslim to put on a cross? It is not. But people will profess Islam. They will claim to be Muslims in order to cause injury for the Muslims. So it is not permissible. If you want to be Muslim, be Muslim. If you don't like Islam, it is not compulsory for you to be Muslim. Inna hadihi Allah has made it mention has mentioned that he has made it very clear to people guidance and misguidance the part of Allah and the part of devil it is left for you to choose between the two you have a free choice you have a freedom to choose what you like you have a freedom to worship anything that you like but Allah has told you that if you worship anything other than him he's going to punish you in this world and in the hereafter so when we say nifaq it can be classified into two there is nifaq that has to do with the matter of the heart belief for someone not to believe in the angels but claiming to believe in angels because he knows very well that if you claim to the Muslims that you don't believe in the angels they will say you are not a believer for that reason they lie to people that they believe in angels they don't believe in the messengership of Prophet Muhammad but they are claiming to people that they believe in in the messenger So when you mention the name of the Prophet sallallahu alaihi wasallam, you will see that these people they will mention the salutation upon the Prophet even louder than other people that practice the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. People can shout sallallahu alaihi wasallam. But what about the practice of the Prophet sallallahu alaihi wasallam? When you told these people that this is the practice of the Prophet, they will say, is it compulsory? But they will tell you that they love the Prophet sallallahu alaihi wasallam. These people, they only show their love for the Prophet when it is time for Mawlid, celebrating the birth of the Prophet sallallahu alaihi wasallam. And the Prophet sallallahu alaihi wasallam told us how to celebrate his birth by following his footsteps, by fasting on the day of on on Monday. That is the best way to practice the celebration of the Prophet sallallahu alaihi wasallam not by bringing into the religion what is never part of it. So, these people, when they have it in their mind, in fact, they belie the Prophet sallallahu alaihi wasallam. That is why Allah said that when they come to you, qalu nashhadu innaka la rasulullah. They will tell, tell the prophet that we bear witness that you are a messenger of God. Wallahu yashhadu innaka la rasulu. And Allah is attesting to the fact that you are a messenger of Allah walakinna munafikuna munafiquna lakadibun but the munafikun, they are liars they are only lying this is one of their practice part of their practice is that they ate what the prophet sallallahu alaihi wasallam brought when you tell them that this is the practice of the prophet they will say we ate it we don't like it and we don't want to associate with anyone that practice the sunnah of the Prophet sallallahu alaihi wasallam when you practice the sunnah of the Prophet sallallahu alaihi wasallam and you went to some people for marriage in order to take the their daughter they will say we cannot give why because of your lehia because of your beard that is why we cannot give you our child and these people are Muslims because you follow the Prophet sallallahu alaihi wasallam So where is iman? Where is our faith in the Prophet sallallahu alaihi wasallam? Where is our love for him? And the love of the Prophet is part of deen and it is compulsory. Part of the character of these people is that whenever bad thing or evil happens to the Muslim, they feel happy. They feel happy And the Prophet sallallahu alaihi wasallam mentioned it is part of the attribute of the believers that when good things happen to your brother, you should feel happy with him. When evil befalls him, you should feel sad for the believers. So this is what Allah has mentioned about these people. So this is what is related to the mind. As for the actions, when you want to see that these people are not really believers, or they have the attributes of the non-believers, the Prophet sallallahu alaihi wasallam said, you are going to find four attributes in these people idha haddasa kadaba whenever they speak they lie wa idha tumina khana when you when you entrust something with them they will not keep keep it wa idha ahada ghadara when they promise they don't fulfill wa idha khasama fajara and when they fight they go beyond the, the boundary so these are some of the attributes of the non-believers that the Muslims are trying to invite, So we pray to Almighty Allah to take us away from the path of the munafikun. I will mention in conclusion that the evil effect of nifak is that it makes the Muslims to be weak. Because when you have your enemy, the inner enemy are more dangerous than, than the outsider. Unknown enemies, people that you don't know The evil of these people is greater than the evil of shaitan. Allah has told you that inna shaitan kana lakum adu. Shaitan is your enemy. We all know, we all know that shaitan is our enemy. That is why we are afraid of him. We try as much as possible to live his way. But munafikun, you never know. You pray together. Especially when the munafik is your leader in religious matter If a munafiq is your amir, if a munafiq is your imam, so that is a very big problem. So we pray to Almighty Allah to make us believers and to make us to tread the path of, uh, of the believers and to die as Muslims as well. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله